من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقه قولي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 وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر واعلموا أن ما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على أبدنا يوم الفرقان يوم التقى الجمال والله على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى خمسة فأن لله خمسة وللرسول ولذي القربى كاكا وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أنما أن الله مولاكم نعم المولى ونعم النصير

It's not Dimba two movies. Didn't I show Ireyoni Alustad muradi Onoka Oroni Sayyid Kutub Ononireka Dan yiriri no idire nu Alustad al-Muradi ati Sayyid Kutub idire ne ni tebetu Dabanyika sayid kutub ọ̀nà kókó kánà ìdí húnẹ́wọ̀ láti ohun tó mọ̀rí ni limes kami tiyan seven ọni sayid kutub ọnika dimi tiyan seven onóòmì iná mẹ̀mẹ̀ ṣọ́ọ̀rẹ́ ìdí ètúmi wẹ̀yẹ̀kúnnù dínú kúlùhù lílẹ̀ láàrẹ̀kẹ̀ àbáhẹ̀kẹ̀ pìtì ìsọ́nà àhẹ́kẹ̀ ìkúmúrí òmìnira ọjẹ́ ẹ̀ jẹ́ ma ṣọ́ rẹ̀ bí ma ká á ń kọ́ mẹ̀ká ọka ẹ̀ huwa izalatul hawajiz almadiyya almutamathilati fi sultan tawagit ọkọ̀ náà bọ̀ iṣọ́ húrọ́zìn alhawajiz almadiyya isi ègbò záhìí Kasọba kasɔba nyɔnu ya wani isu esika wani ife nyɔnu jɔ bɔtuma aka mɛ ori nye nyɔnu nyɛ sayɛ wa inisonu esika wani alhawaji zane na dɔ ba bi alimadi yɛ ne aka ini sama anyi ne hɔnɔ na ɔbi ini wɔtili material ini sɛhɛ ɔnɔ wa nyɔnu nyɛ ankɛkɛhɛ ɔri mirimiri ma ɛkɛhɛ ire ɔri sama ayi ni sɔkɛhɛ. àbí sóhù almutamassilati fi sultan tawafi anáyé inú bọ̀ ẹ̀nẹ́ ní kàkìjẹ̀ ndùkú ẹ̀rẹ́ ẹ̀rẹ́ yìí dé ṣe wọn ní túdò rí dèrè òkè náà nà ẹ̀ka àwọn ọ̀kasẹ̀ mọ̀ kọ́rọ̀ wọ́fi àwùdọ́ ilkọ̀hírati afrod ọ̀rin náà bísí ní kàkà yìí ọtítẹ́ ihiẹ́tẹ́ inú ìtòrẹ́wọ́n dọ́ọ̀rẹ́ kọ̀rọ̀ ọ̀rún mọ́ náà rọ̀kọ̀ aworuru layani dɔn nyini sikɔ na nyini rɛ fala yakunu hunaka hinaidin sultan fil abdi lagairillah ɔkijɛ ama no kpɛsɛ ni hure da bɔ de ekoko nye ɔda ɔnro kata ama yi resi te so mori pari ɔdɔ mori ɔnro kata mori wu ama nyi ka asɛnɛ yi wala yadinu ibadu yɔma idin li sultan qahirin illa sultan allah. amana na akwese ni wuro la abo ti se me na me isa na wonyo nyi na he yo ni authority na yemu bo me kaka enne enne shewe ni tudo mori ti ene ro ke na wo ko ko dada ase mu koro ku ku na na na na ni si do de tu ya ni mi ka enyo nyi ni ni na ke eri yi ka e ẹ̀mí màmí náà di mẹ́rẹ̀ mẹ́rin náà sọ̀nù èjọ náà dọ̀ ọ̀dọ̀ òmòrí ìgbè kọ́ni kẹ́nẹ́ ọkùnkùn tètèrú ní ìyá wọn ẹ̀yọ dọ̀ sá ẹ̀yọ kàtọ́ sá. fẹ̀yìnà ùzí ilẹ̀tẹ̀ hàdìhìlà àwájìz àlùmàdíyà túrì kanáṣọ àfúrádán yàkàtàrú na àkèjọta àrà. ọkà àbísẹ̀ ìgbòdà ayọ́ náà kàṣọ́rọ̀ yín wúlò ẹ̀pẹ̀rẹ̀ sọ́nù ọ̀rí dọ̀ ṣáyẹ ayé dọ̀ sí yín yẹ wọn. ahekeni economy ìjẹ́ ama mẹ́fẹ́lá pèsè ní ehúrò na akwụkwọ àkókò ahẹ́tẹ́ tọ́lọ̀ nínú ọláyé òmùmù ọkìjọ́ náà na ahẹ́tẹ́ tọ́lọ̀ rọ̀bà dọ́ọ̀lọ́rọ̀ àyà ahekeni ezi eyi onóṣù na dò n'ofiri enyi enyi pɛrɛtɛ nyɛnyi enyi si ezigio enyi sa afɔpa ka wɔyɛ fata maa ni mɛ adigbo ma maa ni mɛ ala ala yɛ tama salal akidatu almukhanifatu lil islam fi tajammu'in lahu quwwatun madiyatun yudghitu biha anil akhari ɔkɔsɔ nɔnɔ naa na ɔma ne rɛbɛ ɛdi ka ye ìjọ́ di kìí kọ́ ọ́ náà nyà hẹ̀kẹ́ yẹn wọn ní sukọ̀ nọ mẹ́. bẹ́ẹ̀ na pẹ̀rẹ́ só bẹ́tí náà ẹ̀kọ́ nyára ìrèyìn islam yé dẹ́gbọ́n kátó rẹ bá bẹ́ẹ̀ nìní enére yín sí ìkírà ẹ̀kí islam àwọn kàfá sáré ní. lẹ́yà wo àyè sàṣàmù ọkà ìjà àbá nàbẹ lọ́rọ̀ ìjà àbá kọ́ àbí náà nìkan náà kọ́ ẹ̀yìn ìtura ẹ̀yìn rẹ̀ ẹ̀kẹ́ yóò sì bí àbọ̀yìsì mẹ́kọ̀ asọ́gbà màkẹ́kẹ́ àkóhúrọ́lì òdòdó firi ayé ọ̀dọ́ ọ̀nàtẹ́ wà aṣọ iná ayá wà aṣí ayá òun ya isi sàmẹ́sì bẹ́ẹ̀ kí ọ̀dà náà ti tẹ́kẹ́ ní ọ̀rún kátà náà tó náà bí yẹ́wọ̀n abere ɔmo kata ɛmo enye hɛnyɛnyi de ka ɔkata omori ɔno do omori kene ɔtete no bi gya wɔn ɛhɛn de na abɛso tete ɔra na ɔra anya eke ne zie yi ɔra na eke ne zie yi aheka na ji islam nye enezanye nye asara na kova de ɛ na anya mɛmɛrɛmɛ do do so kata ɔyɛ wɛ nene nwura ase di aheka islam woro ɔ de de si إنما ما يتيش لا ما هو خير ما سلطش أنتو مريم أوكي بقول أنا من ميتوام سيدنا من شو صنع لميتين أوكا ميزا هذا كيرين أوكا وكان إنشاء كإسلام إرهام أنا سي بيس جاوه sinyahu peace inebira ɛnwɔrɔ ìrẹ̀họ́ mẹ́rin amẹ́ṣẹ́ ńwọ́rọ̀ bẹ̀rù umeturuma náà ha sì máa kí islam ọmọ ọdún rere kẹyẹ ẹnwọ́rọ̀ náà èsì gẹ̀rù ẹni mo ní islam ṣiṣẹ́ nkata gẹ̀rù wọ́n bẹ̀rẹ̀ kẹyẹ kí islam iná àbúmọ̀túnmọ̀ òpẹ̀hẹ́ kóhè ọ̀nà ẹni mọ́lá sí lọ́dà kọ̀ọ̀tẹ́dọ̀ ọ̀nà mọ́lá dáyé ọ̀nà kò kẹta tó ọlọ́rẹ̀ kú ìjọmà ọní àrí jọmà dọ̀ọ̀dà gbẹ̀yìn dọ̀ọ̀dà pẹ̀yìn nínú dọ̀ọ̀dà ya mímọ́ lẹ́fí jọmà ọkọ̀mọ̀rí ẹ̀ dòdòrò ọkàkà fún jòzì ọkàkà fún mọ́rànmẹ̀ bà náà hẹ̀ dọ̀ọ̀nà kọfà wà ní ẹ̀ na ndị mọ́ ní ìhẹ́ ọ̀rẹ́ nile ya lọ́ọ̀rọ̀ léwe lọ́ọ̀rọ̀ ajẹ́yẹwọ́ wọ́hẹ́m lọ́ọ̀rọ̀ ajẹ́rajẹ́ lọ́ọ̀rọ̀ islam ó kú islam ó kàákà yìí òkú omori ẹ̀ẹ́mọ̀ ní tọ́ ẹ̀dẹ́ ẹ̀nàmà ẹ̀kú mi nígbà sí nàmà ẹ̀kẹ́ nìní lúwẹ̀rẹ́ ká yìí báyẹ̀ ń kata mọ́ sí jẹun yá fanaba àná àbí báyẹ̀ dòrò ọmọ sí jẹun ọ̀ ikú

abe abata asi ɔkpɔrɔ no wanyɛ no sotɔ wɔyɛ nipa yɛ kpɔrɔ wɛ wɔyɛ bɛ akɔtaka abe arɔ eku a ɔgye nɛ dɛ ɔsɔ tete nza dɛ ɛzɛ nyi dɛ dɛ ɛzɛ nyɛ nene dɛ ɛfo wɔtɔn dɛ ɛza ɔgyɛ dɛ kɛ ɔhyɛ kɛyɛ wɔyɛ no de pɔrɔ yɛ ɔhyɛ kɛyɛ anka wa mɔ ɔbɔ ɛwɔ ɛwɔ ɔbɔ yi in the daylight. wọ́n tún ká ká rọ́ọ̀bù yẹn máa ń négóṣíébù lọ́ọ̀rù. ee wọ́n kì í jẹ́ afúnyọ́ ayé ní pẹ̀lú ayé bá bá fà wọ́n kọ́ ayé wọ́n wọ́n yẹn wọ́n máa ń lọ sọ́mi bá dín ní kẹsàn wà nyẹ ẹ àjọ nyẹ kẹsàn ọ ẹ náà yẹ kí islam bá náà máa islam ẹ̀yìn mọ̀ ló sì kú òjì jẹtẹ ẹ̀ẹ́dì kẹyẹ kéèké bọ́ọ̀lù ní ìjẹ oho ẹnẹ bá dị ní na gbọ́dọ̀ náà nù ẹ̀ wọ na ma bẹ́ẹ̀rẹ́ kọ ọtí tèèrà màsílẹ̀ tí ó ń tó mọ̀ rírì ni ẹ̀rọ yìí bá sára dàrúwọ́ akẹ́kọ̀ọ́tọ̀ ọ̀sọ̀ lórí rẹ̀ mọ̀sán tó ń tó mọ̀rí yìí bí i aka ní etí bìrà yìí náà jẹ́ ní àbíra sọ́wọ́rọ̀ náà náà ìrẹ̀lẹ̀ kú yọ ìrẹ̀lẹ̀ jẹ́ andójì ọ̀rọ̀ andójì ìrẹ̀lẹ̀ kú yọ andójì ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ kú yọ ozuwaya ọ̀nrúnjẹ́bà ìrẹ̀jẹ́kúyọ̀n idójì ọ̀nrúnjẹ́bà ìrẹ̀jẹ́kúyọ̀n ojúmọ́ye ọ̀nrúnjẹ́gùn ìrẹ̀jẹ́kúyọ̀n. àhùhẹ́tà ban èkúyọ̀n oh, dábàá ní politics ọ̀rọ̀ mùsùlùmí tó mọ̀ nínú. nínú ikú náà nàkúbà sí táyà kóró ẹnẹ́ náà kọ́ ẹ sisters ana amene kɔ ɛne bɛ ni tɔki bɛ tɔ na bɛ yi yɛ so isan na kɛkɛ na ɔde ka ye ìjọba ọkọ n'ori nínú rẹ ọ̀nà ọ̀nà dama ni ne na abọ ọmọba abẹ ọmọba abẹ ọmọba abẹ mẹsì bani ni bẹẹ daba yọ bọ ọni mẹsì bani ni bẹẹ daba yọ bọ àgùkẹ́ nyà nana do àgùjẹ́ nù ma dáàtà kéyí bí tù ọ̀rọ̀ ẹ̀wọ̀n inú jọ yẹn yẹn káwa ìkókú sẹ́kẹ̀ ètò ẹ̀ka ọ̀kẹ́sì ní tù tì ẹ̀nà kà máa pọ̀tà ẹ̀tọ́ náà ẹ̀nà máa kà kà máa pọ̀tà ẹ̀tọ́ náà báà yẹn dọ́ọ̀wọ́ yìí ní ilẹ̀ fún mọ̀sílọ́tì ọ̀ntọ́ mọ̀ ní ìlú ẹ̀kú ni ẹ̀nà ẹ̀nà di tẹ́rọ̀rìstì ìjọba ọkọ náà ẹ ìjọba náà kọ náà fight terrorism terrorism ẹ náà wọ tẹ dẹ fight gbóró ẹ ọ̀nà obìnrin yẹn kú ilé ya yà á yẹ àti ẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ kàwé ṣe ìkó kú àbílẹ̀ ọ̀nà ni bàbá yìí yìí culture ìsọjẹ́ tánàkà ìsọjẹ́ dáàmà ẹbí àwẹ̀ mu bí àtọ́mù nàbá bí àdúsẹ́ ẹnu dù ha àkókò ní kọ́ọ̀tọ̀ ìwà àbọ̀. ọmọ mi yà ọmọ mi yà díire ka ìsọ̀nà ní ọ́ọ̀fì nàbẹ̀dín mi ọ́ọ̀fì zozà bí kì ìlú àkàkà yẹ ọ̀nà islam sẹ́ àkàkà yẹ

báyìí yẹn bàmẹ́ lọ́dọ̀ọ́dì ìlú nìyẹn lóòótọ́ ẹ̀ dọ̀ dọ̀nyẹ́ àmàbàrà gẹ́rẹ́ òkè wéré lòdì aka ọmọ àná ni wẹ́sẹ̀ yìí mẹ́rin wẹ́sẹ̀ yìí mi mùsùlùmí tó mọ̀rí mi. ọ̀bọ̀ bí lóní ka kẹ́wúrẹ́ bá fi ọ̀yẹ̀ wọn àwọn ìṣojú ẹ̀ka ìkójẹ sẹ́yọ̀n tó ní ìdò sẹ́ẹ̀bí wẹ̀ sí ikú òsì gíẹ́nù sẹ́ẹ̀bí wà sí tọ̀sùn àbá sẹ́ẹ̀bí wà sí ìdẹ́tòrò sẹ́ẹ̀bí wà sí pọ̀ hàn lọ́wọ́ sẹ́dọ̀ àṣẹ wọ̀lá sẹ́dọ̀ ọba àṣẹ màbúdí mùsùlùmí tó mọ̀rí mù ọ̀sánìrí anáyì wàláhì tàláhì túnmọ̀bíláhì lẹ́bí iláha iláhu ẹ̀bù sí nínú ọ̀bì èyà níbìrẹ̀ ààbí kó náà ní ìkẹyà tí ìtúwò kù yẹ́ ẹ̀yà ayé màbúdí wàláhì ẹ̀bù nínú ọ̀bì yẹ́ ẹ̀yà màbúdí ọ̀bìdí sọ́kùtì

abaana ne brɛkɛ mɛkɛ na ame mɛhɛ ne nem mɛro ka nyɛ e, ɛzɔ e ne yɛ ti turi ɔbɛbɛ akɔ di gyi egyi ba obi rɛ ma dɔba de ma se totɔ báwo wo inú di yɔyɛ bi ekum ehu na yɛ abɔrɔ ɔrɛ nana kɛ na mɛ sɛnyɔn na mma bi tangible achievement. wọ́pọ̀ tó mọ̀ nínú dẹ̀ẹ̀bá kọ ẹ̀tẹ́ mẹ̀túrùmẹ́nẹ̀ náà sí igi náà yẹ kúkú nyẹ ńwọ́rọ̀ ìwá tòdó náà kọ ẹ̀sọ́ hù ìwé náà kú náà tẹ̀rẹ̀ economy wọn náà bá nílẹ̀ mọ̀ social activities wọn náà bá jẹ́ àbádẹ́ àyẹ̀kẹ́ culture sẹ́nu àyẹ̀kẹ́ jẹ́ òjì wọn.

hirana ana atuwa iraga eya nasiyate di didi oresu mene cho mayo kaka nene raye hia abohuna wo manya na kure mani cho na muwazi yo izo mebe tudo mori do mori bagua ostuka tuba ogan hɔɔla ìdí àbú ẹ̀jẹ̀ mi tá mẹ́ ọkẹ́ mi ọ̀nà ọ̀hún náà nàájín àbọ̀mọ́ àṣìṣe àwọn ẹ̀ nẹ́ẹ̀kú sáyà mu ọkẹ́ mi jẹ́ ọ̀nà kẹrẹ ẹ̀dá mi ìṣọ́ náà àrí ọ̀bọ̀n náà ọkọ̀ náà nà mẹ́ dáṣì ẹ̀jẹ̀ ẹ̀dá wáyà ọ̀nà lónìí kò yí ọ̀sán náà lónìí ṣọ́ nyàrá yóò sá mi mẹ́ẹ̀ àwọ̀kọ̀ wọn náà nyàrá mẹ́ẹ̀ àwọn mẹ́ka àdìsẹ̀ ẹ̀dá dúró kàdá bá nyà yìí. ọ̀rọ̀ ẹ̀mí kú lọ́wọ́ ọ̀nà máa jẹ́ nìyí àbísàwédé bàká lẹ́kọ́kọ́ na jẹ ẹ̀nẹ́ ẹ̀nẹ́ ẹ̀nẹ́ mẹ́kà ní kú àgbà ẹni sẹ́bẹ̀ náà ẹ̀kọ́ ọ̀nà òun dẹ̀kú dẹ́ẹ̀bẹ̀rẹ̀ mílíọ̀nù ẹ̀fọ́ kàkà òhwẹ́m òwúrọ̀ òhwẹ́m náà bẹ̀ di petrol station bụ dáyọ̀ ká wọ́sẹ́. mùsùlùmí tó ń tó mọ́rí yìí bẹ́ẹ̀ yọ wọ́n wọn náà bàbá náà bẹ́ẹ̀ wọ́n wọn náà kẹ̀kẹ́ àmọ́ àsọ́mọ́rí ìzẹ́ kẹ̀ẹ́ bó sí mọ́ mọ́rí yìí àsọ́mọ́rí ìzẹ́ mùsùlùmí tó ń tó mọ́rí yìí wẹ́rẹ̀ social crisis ife bẹ́ẹ̀ wẹ̀ ń wí anabẹ́ ń kátà yìí ní tẹ́bìrà yẹ àdírẹ́sà ni yìí kọ́ àná àdírẹ́sà yẹ ká

instruction tó mọ̀ nínú ẹ̀wọ̀ ọ̀rẹ́ wà lẹ́dẹ̀ ìbáyé tọ́rọkọ̀ wẹ̀ yẹtẹ́ ọ̀dọ́ wà jẹ́ ká yín sẹ́mẹ̀ yọ wà jẹ́ ká yín sẹ́mẹ̀ yọ wẹ́yẹ kẹ́ ní kòwúrọ̀ rẹ̀ wọn ọ̀nà dẹ́mu inú wà hánà ní kúyẹ fẹ́ òkè ẹ̀wà jẹ́ ní ẹ̀kọ́ ha ẹ̀kọ́ ní ẹ̀wọ̀ ní ẹ̀yẹ yọ nẹ̀tẹ́ ọmọ bẹ́ẹ̀ sì bìrọ̀ náà ní dá

eléyìí kaduna oyi kaduna spọ́tù ń tó mọ́rí nì ní ìdúró bóore ẹni díkì ní ìsìrí ẹ̀kọ́rẹ́ ní ní ẹ̀kọ́ osítú kẹ̀kọ́ ní ìnèrè ní níkàyè sáwọn mẹ́rẹ̀ ilé sáwọn báyìí ní

sẹ́dọ̀ gbọ́yé náà ní aka ahụ ìmọ̀ ozi àmì ozi ojúwèyí sọ aka o sàtó sàté o láwọn aláhà ẹ̀yìn sọ̀rọ̀ fún mẹ́mà akísọ̀mù yẹn mú kòkó. àní ìmọ̀ náà ní kàn ọ̀rọ̀ túrọ̀ rà ìdọ̀ ọ̀bá na náà nàza ìdọ̀ ọ̀rọ̀ na nàza báà kò kúrọ̀sì máyì dání káyé ẹ̀yìn dídí ọmọ na ẹ̀kẹ́ bá bùnìyà tá a máa omori wagara. والشفي والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العناد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد وصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد وبهك والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أصلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها بحق ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهجارة من سجين فجعل أنكاس المعقول ومن يبتغيك الإنس ومن يبتغيك الإنس والجن درنا فسلط عليه عاجلات الدواهية فقولك حق من دعاني أجبته ومن كان فيه اسمي من الدر واقيا آمين آمين آمين أنا يا من إسلام إلي أمان يفا وإنه نسير يكو شنو تبو كمان kẹhà òdó òzòzà dídé ní kóònù rízòzà ọ̀nà yà kánú ẹnàdé ilẹ̀ yìí. ẹ̀bà máa yẹ kẹ́bà bẹ̀rẹ̀ ọ̀nà máa kè yìí náà bọ́dọ̀ náà èyẹ tẹ́sí nà. ọ̀tún tó mú mi. ọ̀tún tó mú

tẹ̀mẹ́ náà mú wẹ̀sí ìlú náà bẹ́ẹ̀ ni yóò ní bí ẹ̀mẹ́ kọ́nà ti bẹ̀rẹ̀ rà tó lè ka yìí ẹ̀mẹ́ rẹ̀ lè fi máa ayé mana sáàsà ọmú yọ báyà báyìí nínú ikú ọ̀nà ni orí ìdúẹ́tẹ́ gọ́dọ̀ orí ìdúẹ́tẹ́ gọ́dọ̀ ẹ̀kùnkùn bí ọ̀sán kaya akụkụ e ka akene ka erije ahụ kee ewubo ihe akụkụ bụ n'ọkene ọ na-edwete dọdọ ji ndị dị ibete dị ka ana m ime eme muri ọba ya yi ẹna e máa sọpọtọ ẹni e mẹwàá banya yẹ ọba ṣe lè rọ wa òfin si yẹ wa kẹ́ ẹ̀ nana bọ̀ ẹ̀ nà àmà Amen. Amen. Amen. Amen. Praise my man. Isaiah Maka. Eva ya noka ye azaba katikata mini Islam take Islam tena hapo kwenye ile shotani. Omuri nyamba wanaka kwa wala yazamu na mukhtalifin. Omuri oka iba gahi koro. Ba ni muslimi da ni kafiri. Da nyane bobon. Islam o recognize also

ankuma yɛ kikabiri ahari ehu amɛnwɔmɛ omori ɔwɔ kristo bi kabiri na ɔpeba yi hɔ sɛwɔ bi ko omori ɔwɔ agye yi yɔ inako yɔ nɔ anabeku ikiyama kaabo kawo ɛsɛba gɛrɛ ne ahɔ yɛ ata ne titi yi yɔ slati o n tɛ omori mu o ba bɔ ɔnɔ kawo ameku ɛrɛ ma so tɛnɛra ɛrɛ ma sali jana mɛ wɛrɛ.

amadu rene tuina jen kawro brothers eh adokare omori ime ne hono okare no omori onko na me ide ne kide ni ko na na eh, me ane kuku kwete ke hele eh, ni me ne hono ni odo iya eh an islamic state dan ni shari an anya da ka aka we yoy adawo ama anyi do islam obo no dani kɔtu islam ama a ama asɔdɔ n'ɔmu kɔrɔ ɔnɔbi n'enyi ama kiniri mɛnwɛ hɔ ne yan duu ni tɔra ka ye baya ɔka ɔka ɔjɛ aba anyɔ mɛmɛ ya na ɔpa ɔdun na n'abɔ kari ɔnan tete na mɛ ya. ìkìyà omuri ọba ẹdọ sire yẹ yìí omuri ọba ẹdọ sire yẹ yìí owó wọn omuri kẹyọ ntọ omuri kẹyẹ lọsọ aláìhìm bí mo sọ ìtẹ ewu ntọ omuri mẹ kakawa na zawa katakata mẹ ọkatọ ọrọ sọ kẹyẹ zawa zawa katakata mẹrẹ ẹ wọ bìka wakọtun wọn ma aláìka ilẹ balak abamọdé ewu ntọ omuri kutu ya mẹhẹ ẹnọ omuri mẹkan. anamori meka anamori meka ama ijo do be suko o le tuko ro kwa han islam da kwa han ko omori ka sa na eke ni ni ife na no no no omori ka akwete ife na no no omori ka akwete ndo omori re zika ika odan onru hian oni kene of the okatana resistance or authority ana ire se taste ono re hia wana asa kaka nya tori tsa paro ono to to to mori ana sa wor ko ibe bono aku ko mori otune taste ani ba nya na to asa u adari ya odu de we jawo do do na sa ko na ba mi jo wo to awra so ina ni eye de o mori ani sa mi o si mi do de kai ohi on jọ wọn ọ̀nà ẹ̀yẹ ṣe tèṣà múlò náà sí lèbá wọn ni wà lámúrún annama ghanimtum min shayin فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى واليتامى والمساكين واليتامى غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على أبدنا يوم الفرقان يوم التقى الجمال والله omori ọ na na ka ya kwa omori ni ni inu ntu omori omori ken na ya o na ye ni ni anna ma ghanimtum min shay konu wereri ni ni inogu hurozire ko gonima inogu onu were yi gúrò sí ẹkùn fa'ana láàrin omori kìí tí ó zẹ̀ ahẹ́ òzònyára omori yìí aya nọ na vanami nasu yi ayi papapa ini sọtul anfa izo mori ya kaka yasaluna ka anil anfa kul anfa lillahi wa كل أنفال لله والرسول واتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين يسألونك عن الأنفال إذا هونتم مريوسي أين من إنشيته إن لكم بدر إذا هونتم مريوسي إني لكم ugwa nari hu nu nke kafiri ni ozire ko je ko muri o meboro yo nto muri o zire man keni ri kafiri o kure ko dagere and in islam eze ma kure ko islam o ewe ohuhuri e go islam o do ka ine na kaka ne islam mi wọ́n wọ́n wọ́n rẹ̀ ká ọ̀rọ̀ rẹ̀ kó tó mórí ikú bọ́jú náà hùn rí mẹ́dínà ẹ̀rọ náà ń wùtọ́ ẹ̀rọ náà ń wùtọ́ ìsìlọ́tì tó mórí mẹ́ yọ tó mórí ọ̀nà tó mórí dehuka virieten denyugwe nedowo uzirekun edika ngutuka viri neyida kwenya slot onto muri ono ka gonima e ewo magere ku ogwe na evari hunu bi kafiri nini omuri o mevoro yo nto omuri oro zire man ke halal wa ke erion ọnaghị eme ebe sị na sịbe imere ịgọ n'ime ọrị fee ikpu anyị saghị gọ n'ime na anyị saghị fee ikpu gọ n'ime ọrị fee ikpu dede anyị ka e, ịnwanyarọ ishe na ịza nke sọnya ọnyara n'iri katakata ogbe náà lọ na ẹkọ méjì ní kó Eh, ọ̀nà bí gọ̀nìmà ọ̀nà ọnọdụ bí fẹ́ìwù ọ̀nà bí ogun anáwù jizia ẹ̀nà náà ní islam ẹ̀nà ka iri ànyẹ kẹ̀yìrì ka kẹ̀ẹ́tù jizia ọ̀nà ẹ̀nà ẹ̀nẹ́ẹ̀tù ní fẹ́ìwù ọ̀yà ọ̀bẹ̀rẹ̀ m isẹ́ ise na anaghị ọ̀nà fíìwọ̀ rẹ̀ gùn ẹ̀sẹ̀ nínú nà ní ewúro kátukátá àbẹ̀yàn akẹ̀wọ́ ya petroleum ní nàìjíríà ní àná adi adi ẹ̀kúrí islam nàìjíríà ọ̀bẹ̀ kúrí islam yẹ́wò sọ̀nà máa ń yẹ nàìjíríà ẹ̀bẹ̀ kúrí islam ọ̀bẹ̀ àmì ẹ̀kọ́rọ̀ àyè ló ní mùsùlùmí ní yìí náà náà ló kàkẹ́ ẹ̀kọ́rọ̀ islam ọ̀nà ọ̀bẹ̀ kọ̀rọ̀ náà sí islamic i mean anáà sí ṣẹ̀rí àmukọ̀rọ̀ kẹtẹ́n isa ayẹkùnrin islam ọ̀hún ayẹkùnrin islam ní màmìyàn ìrìbí petroleum àfihàn ẹ̀rọ mining ilẹ̀ ajá ìkúta ìtẹ̀pẹ́ náà nà ẹ̀yìn sí ní ìrìn hùwà àbọ̀ ogun náà hùwà àbọ̀ ìní fẹ́ ìwà àyà kọ̀rọ̀ jọ̀lá àbẹ̀bẹ̀ náà àti ní sí náà rẹ̀ ana atɔhɛ ananyika anyana fefefe yi dɔn ɛsɛn bɛbɛ nyika ɛsɛn obi fɛyiwu de panyin na yɛ bɛka yi ti fɛyiwu ate bɔnima ɛna ɛba bɔ nyɔnya na tonto mu yi ɔkɔ mu yi ni mɛ ba kó papa ɛna ɛkó ba do dɔn tó mu sɛ mo lɔrɔ sɛ inere ɔnɔ kayɛ zanyi ozirɛ ko ɛnna ko badiri ɔnɔ anyinɔ ntomori akaka man kɔtɔla katilan falahu kada wa kada wa man asara asiran falahu kada wa kada ɔdɔn awo wala wa awo kafiri ozirɛ ko abi kafiri konyala o ɛɛ eh? wa o ma o ma ne kama o ma ne ba kama wa ale bi kafiri ɔrehe o ma ne ba kama o ma ne ba anyisa kama. ìjára ní ká abùlíyàsà ọ̀ọ́fí káfìrí ọ̀rẹ́hì dẹ́gbẹ̀ẹ́bàn ọmọ ọ̀gọ́gọ́ rẹ̀ ìjọba tó ń tó ọmọ ìsọ̀lọ̀ sọ́lám báka yóò tó wọlé nǹkan yìí wọ́n a mọ̀ká títẹ́ yẹn pẹ̀lú máa máa ní lọ́rẹ́ ọ̀rọ̀ máa ní káfìrí ọ̀rẹ́ ìsáká máa times two ọba náà wọ́n òzè ẹ̀bá náà àdì àbọ̀ asábàsà sáà iná nnama jẹ anyinẹ ni jẹ káyé ẹnna e, e eseri zọ ọba so kẹfì józi zọ ọkùnrin yìí ọkọ ọmọdé yìí ní sáà kẹwọn ntọ ọmọdé yìí ẹnyin sẹsẹ ni mẹsẹ mmaa na sẹyìn rẹ yà lọsọ mẹ amaba ni jẹ àwọn ẹjẹ nnọnọ naanị ẹbi kẹfì yìí ní ekyirẹ nàmà ẹnna ẹnu wùtù. bẹ́ẹ̀ni jẹ́ẹ́bẹ̀ náà ọ̀yí mẹ̀káyẹ àsìkàbìrì ní yóò jò láàánú mu tuwa wọ́n mọ̀ nínú àkóso náà náà mi yà àdé náà náà mi tọ́sù káyẹ bọ́ọ̀ wọlé hẹ̀ bá bẹ́ẹ̀ bọ́ọ̀ wọlé ìkònyára bẹ́ẹ̀ sẹ́kúkú bí ìtura náà bọ̀. lọ́tún tó mú ní ìgbà inú kúkú ẹni sọ́nú àgbáyà wà láwọ̀ inú rẹ̀ kú bàbà dẹ́yìn mẹ́tẹ́ yà á bò yíyẹ wọn dọ́sán ọkà dọ́sán ká dọ́mọ̀rí tí ó yẹ tẹ́ka yẹ yẹs alúnaka ní ànfàl ẹ̀ yà á hó ṣe ní pọ̀ ogun anáàrí húrò sílẹ̀ kún kúlì ànfàl lè wọlé rasul wọ rasul àbí wọlé rasul kúlì ànfàl lè la wọ rasul káyé wà káyé ogun anáàrí húrò sílẹ̀ kún òmùrí ọ̀rọ̀ ń tọ́nà ní ẹ̀yàn ẹ̀ e ohun tó múlẹ̀ ọ̀dọ̀ ọ̀bọ̀ ká ọ̀nà ọmọ orí onúrì tó ọ̀nà àbá ọ̀nà bàdá wọn tó múlẹ̀ ọ̀bọ̀ ká ọ̀nà gidigidi ọ̀nà kúkú káyé wẹ́ẹ̀yìn wẹ́ẹ̀kùkù yẹn tọ́ ọ̀nà ọmọ ọ̀nà tọ́ ọ̀nà kúkú rẹ̀. jùlọ ọmọ nìyà ẹ̀hẹ́ ìjọ mọ̀rí ìdí tí ó sọ ní ihe tẹ́ wà lámú annàmá fàfíntùn mí ṣe ìhìn fa'amàlélá ìkọmsáwò wọlé rasul wọlé dìlkùrìbá wọlé yàtàmà wọlé masakin wọ́bìnrin sàrí ìjọ mọ̀rí ìdí tí ó sọ ní ihe tẹ́ dáṣe kọ́ dé pàpí sọ ní húrózùn wala mu omuri kanaye ni noya nikaye anna ma ghanimtum min shay'in kono were ni onu were kuno ni da kono ni inogu fa anna lillahi khumsahu omuri ke chiyo dehe uzonyara na kukuba no omuri e papejo aba na ko go omuri onu tane amma ya no no fa anna lillahi eche e, akwa na bụ ịtụ ihu dị ehin one bụ omori one bụ omori fa amalillah hamsahu wani rasul bụ omori ọrantan ehe ẹnakwụkwụ nye na bụ ọlẹ́lẹ́lẹ́ kọrọba Ati anda ohun omori gị.

ọ̀nà bí spiritual extra spiritual being lọ́wọ́ náà omori yin sọ́sì yóò ìwé yìn wọ́n lè bí kùrìbá àti andonto omori yìí wọ́n lè àtàmà àti yòókù wọ́n lè màsáàkì àti ẹnu olóṣìyẹ wọ́n lè sẹ̀bí ọ̀nà rẹ̀ onúṣòzè

alimam abu hanifa lọ́nà jẹ́ tó ẹ̀sùn káyé ọ̀nà òmùrí ikọ̀ ọ̀gbọ́n òmùrí ọ̀rọ̀ ntọ́ náà bọ̀ ẹ̀ kòkò yàn rírò ìṣúnú tó òmùrí rà ṣẹ̀ tẹ̀tẹ̀ àbúrò ṣẹ̀ tẹ̀tẹ̀ ọ̀nà tó òmùrí rà ṣẹ̀ tẹ̀tẹ̀ anakọ̀ ọ̀gbọ́n tó òmùrí àti andó tó òmùrí yìí kàkókò tó òmùrí rà ṣẹ̀ tẹ̀tẹ̀ ọ̀nà yìí andá náà ẹ̀ rà ṣẹ̀ tẹ̀tẹ̀ ẹ̀ kòkò yàn. omori ọ̀rọ̀ ntọ́ nọ nọ ọ̀nìbànàkùkù èlò yọ masọ́lì mùsùlùmí wọ́n fi okú omori yìí ni bí pẹ̀yìn mọ́mọ́ yẹ bẹ́ ka yìí ava aṣọ ọ̀jẹ́ yìí kàába ṣí omori ọ̀rọ̀ ntọ́ nọ bá aṣọ ọ̀jẹ́ yìí kàába bí pẹ̀yìn ka bá aṣọ ọ̀jẹ́ yìí ó Ma masalasi masalasi ọ̀yìnbá ọ̀ní bíríjì sinyan hi bridge lebre gada ozile soku a efa e, nya o metro soku a o ba ho jona o itu e, itu so itu dozine it's not your tomori ni penye deka e ozema ananyanwo zaazi ogono ama isa ni wajo bika ẹni bí yẹ pẹtẹ anki al-imam malik radiyallahu anhu ọ̀nà mẹ̀mẹ̀ká ọkà yìí ọmọrí mẹ̀mẹ̀kárẹ́ ọ̀nà ọ̀sọ̀dọ̀ ka báyìíká ọgbọ́ gáhì gáhì gáhì ìjẹ́ ìkẹ̀lẹ̀ yẹn náà kàkà ara gáhì òsè hinọ́ yìí àgbọ̀kọ̀wá kẹ́ ní iṣẹ́ ọ̀nà àbúrò ní mi hinọ́ yìí náà mọ̀rí ìkàrẹ́ yà fa amẹ́lẹ́láyẹ̀ kọ́msáhù وللرسول ولذي wali واليتامى والمساكين وابن السبيل هنا يا رمضان dẹ́bẹ̀ yìí jẹ́ tọ́sọ́ káyé dáa gáyó lè hínà yìí abẹ́ gáyó lè hínà yìí ó múrí ọ̀rán tọ́ nìbọn yára dáa wà bẹ́ẹ̀ wà dọ́kú sí bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀ẹ́nà náà omori manazo za nere kakene tambihana kono hana shai si anyina nika ina na roka amituje nini azana ne ya ebi jobi kai banya ho pa na roka dai dai dai da so okito so na na maliko na jeto suka odo bi di imam amir ọmọ ẹ ó ní èlò ẹpẹrẹsọn ọ̀rọ̀ fún búrẹ́à dọ́ọ̀ dọ́ọ̀ anáwó ọ̀kọ̀dà hóun náà yunus yẹn nìní ana ahorow e kọ da bẹẹ fi mẹ ẹrẹ yìí mẹfìlásì ana ahorow kọ da ẹbí ahorow kọ ayé lòóyì bẹẹ bó lòóyọ ọrùdúkú nìní ẹbí jòlí ka ìbá nyẹ hó pọ amúlò kàwé ọkẹ ìjọlọbọ ibnu zajaj lóni jp maliki lọsọnù kàgbéka omúri ọkà àzàkàyè wòye fẹ nínú kàmáda yìí ń fi kún kulma anfẹ tún mi ń xayirin. فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل أوكي بقى هو أنتم مريوسي كي سنأسي فهي ده نأسي موك ده نأنا يلا أمريكا كاي وكاي ما أنفقت من خير أمو أسوتو هنا إننا كاي فللوالدين أورينوغو فللوالدين أذن أيضا مرة أوني واليتامى atọ́yọkù wọ́n masakin atọ́nọ́síye wọ́n bí sẹ́bí atọ́nọ́sọ́lù àbẹ́nàmà náà wọ́n mọ̀rí rẹ̀ màá nìyí ẹ̀fẹ́ rẹ̀ nàá nì okìjọba náà wọ́n mọ̀rí àká ìkẹnẹ ká ìkẹyẹ àbẹ́nàmà wọ́n mọ̀rọ̀ túráhù ká àzẹ́ ìtú jẹ́nì ọkà dọ́wọ́ aṣọ jẹ́nì ká ọ̀nà ni pírọsọ́sọ́n ọ̀ní kan ọ̀ní alùkùlọ̀fọ́ ọ̀rọ̀ ṣìdùn alùkùlọ̀fọ́ ọ̀rọ̀ àbáà abubakar omar uthman ali isa ne sɔmu kɔrɔ isa ne sɔ e ana nene dɔfe lɔn ana mɛ sɔmu kɔrɔ no mɛ nene ɛnyɛ ka gaa kyɛn kyɛn to zɛ ozehi na nye abozɛhe abozɛta imam ɔdɔ de de ere do kane nhyɛ tɛ na mɛ ɔyɛ ɔzɔ na mɛ isa wɔ kazaade ini iri mɛ ŋoro yɛ no nomori hiɛ taa here wɔ pana wɔka ase ne dɛ nan here wɔ pana wɔka ase ne dɛ nan ne ka ɔsɔ ma nan ɔbɛ ha hi ɛna ne ne mɛ ɛne rɛ ɔna nan lomori aka nka walamu annama ghanimtum min shay'in fa anna lillahi musawu wa lirrasul wa lil ho ɔrɛ bɛ bi fɛ yi wu ɔni ka yi sɔn abɔ mɛrɛ yi bi iri iri mɔzɔn n'o muri kare yi ha jɔ kɔnɔ fa anala yi kɔm sɔn ho ozɔnyɛra inu tso lɛ yan vɔn mori yi wɔrɔso وابن السبيل أتو مسلم ومسلم ناكا أفا أفا ما كتويا إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان دومري أكا يكومري نيني هنا أتنا جن أكومري أمنا أتكومري أمنا جن lómúrí àkáyé káyé e e, nkuntum anantum bilẹ ìmẹkáwá mẹni náà bọbọ dọtírọ de kàwé ọmọ amẹni ni o wàá bọlọ náà dọwọ yọ nà ọmọ orí mi dúró dọrẹrẹ ìṣó nà ọmọ orí jì ẹ tẹ yọrí yánu ìrọrí yánu náà kà ọmọ bàbá bàbá muhammed sallallahu alaihi inú yọ kẹ yọọ mọ fọrọkọ inú yọ náà mi ha yìí náà kẹkẹ ní yọmọ ntọ́kọ̀ ìjàmọ̀ àn iná yọ ní ìrọ̀gbọ̀ ẹ̀fà wa gẹ ìrọ̀gbọ̀ ṣètọ́n ọ̀rọ̀gbọ̀ òmòrì yìí ọ̀nà bẹ kó ìbàdàn ọ̀nà bẹ ní nọ́ọ̀sì olóòmòrì tiẹ̀ tẹ ọ̀gúnmọ́ olóòmòrì tiẹ̀ tẹ yọkọ̀ òmòrì yìí ni ọ̀rọ̀ àbí ìrè ìrè ìrè yẹn olóòmòrì tiẹ̀ tẹ ní hànà wàá dọ́rì rẹ̀ ọ́ nínú yọmọ ntọ́kọ̀ ìjàmọ̀ àn والله أعلم والله كل شيء قدير يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير أولي كوامان وضرري إساني مريري ونيني إني ركو باتر أولي سن تيتا ياريهان إني ركو باتر دوني مهاينا كالي ذي زون ريتشي دون ساكي بيباي ونيني reka wasu watuwo kuwa wana je on memekawa mereini nan wallahu ala kulli shay'in qadir ono mori ono katone ni to so bi sasari ayo no ni jumhurul ulama ororo no yen ni deka ora akodi ayi papapa hurozi nasikha on yani dai papapa ni mansukha ina ayi pa kusatul anfal abokala ara ara kura nyi omori mi ka ko wa hazi oya والله على كل شيء قدير إذا أنتم يا tòótọ́ inozi anagori madina na ó mórí ẹ̀mẹ́ èjúwọ́ position a describe position náà ìdóńdò kókó mórí yìí ni onídóńdò kíkà ìdórí ni soldiers ẹ̀kọ́ mórí òní soldiers kíkà ìdórí mọ́kànlá ni ẹ̀ náà ní wájú ẹ̀ mórí èjúwẹ́ nìyẹn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bàjẹ́ omoriki idan tubil oduwati duniya ini jana oni ne yin ototo ototi lozi ama guri madina na dunia izo ta'anifu la adi na obi isana gurete ta'anif the I mean feminine gender adna obono idan tubil oduwati duniya ini jana oni yin ototo inozi we avi valley ahinozi inozie na aka ọgụrụ madina na wọhụm dị n'ọdụwatụ wọhụm dị n'ọdụwatụ kwụsụwa soja si kaziri nini dọkịta ki kaziri nini dẹni yóò tó tọ inozi ẹni nọze rírọ nini dọgbọrin makanan kwụsụwa ịzọbi tanisul aksọ the a feminine gender aksọ ọgbọnọ wɔrakba sala minkum enyi wɔ ne kɔ abɛ ɛna ne tore saa ne tore rankume a mɛnta da de kune nye torɔ ɛɛ e, ɛɛ e, e, rankume enyi wɔ ne koro wɔ te hwɛ ama abɛ ɔno ntomori ɔno ka dagɛ ɛdavara gɛrɛ bɛɛ yɛ ani dawa ɔno kɛkiri ne koro ɛfo wɔ te hwɛ ama abɛ hura yɛ na ne kari ɔno ɛka ɔre ebu yɛ ɔrɔ ɔrɔ rɛ fo boro yɛ ɛyɛ bɔ no ɛyɛ kama kura ba dama nuna ama ya ma ne kai da sura so kena an ɛdɛ nya hɔrɔ na nya bɛ ka islam ba wa na ka ka abara agɛrɛ la dɔ la nya ɔnɔ ma ma wo kasɛ tɔnɔ ne yɛrɛ ɔwɔ wa masala tuntun mu yi ama dɔ sɔn na olu ye wɛtɛrɛ ɛmu ni kasɛ taa yɛ ne. israel mehwɛ yɛ aba na ɛtɛrɛ no a kà sá ní dókítà mori bá kàkà yìí àvàrẹ̀gẹ́rì káàkiri nìní anakwemi òhùhù rẹ ti ti ni ọ̀nà wàhálà kọ́ra ayélujára ìwà ẹ̀ náà gbìn. wàá na náà

ɛnanyima na makae wa ini ini condition ne si yɛtɛ w'afo anyesa do nyire yi w'aho yiri yi a wɔwɔ do for fita do sɔrɛnda ne ya kaadiri mu abudu a do ba yɛtɛ de kari onu kiri kene wo ho kiri wa ma ama ne do ahori yie ne ni and this one wɔ bi ka ne maka osuhwɛ bi ani ma ma di ne ne na ana ɛne wɔ gɛrɛba ɔkoro kɔ ɛlɛ ane ma tɛ nimu so ane ma di na ba koro kɔ ɔsinati ntɔ wuli mu ana ɛbɛ ɔba duwa wuli yɛ nene dasu yari ɛbɛ yi baako wɔ ɛbɛ yi ɔnɔbɔ mmɛ ne kanaba muhammad sallallahu alaihi wa sallam ìjẹ́ kwenye ìjẹ́ ìjẹ́ nòhù àgùwẹ́kì òwe náà nàá. ogoko muri ene dɔ okatukata enefe maka ɔyin nisa kɔ anɔ na asi na soro ɔyin fɔlɔ bɛ kɔntɔ muri ɔkata ye avaragari abusufia anakuyi wo ne yere ewu na bɛɛ nɔ. jùzọ́ ìṣe dɔwɔrɔ fún enye ni nene dɔwa ɛna eyi maka enye ni nene ni wɔtasi ye ntɔ muri tɛ ntɔ muri maami hijira. ntọ́ mọ̀ ní wọn kẹ́kẹ́ ali ọ̀jẹ́ bọ́ọ̀ sọ́yọ́ ọ̀rọ̀ wa ẹni kẹ́kẹ́ ẹni sọ́yọ́ ọ̀rọ̀ fẹ́ bọ́ọ̀ bẹ́ẹ̀ yẹ ìbéèrè máa yẹ wọn. lọ́ntọ́ mi dọ̀ wá sí mọ́dẹ̀ lórí dàda iṣu yẹ tẹ́ dáa sẹ́sẹ́ yìí kà á má mẹ́wọ́ kéré ọ̀yà. ẹni ọ̀zà ṣáánà ẹ̀yọ àmọ́ ọ̀ọ́dọ̀ wa o òzò ọ̀tún kà ọ̀dọ́ bana rame kwentomar salasallam ọkaakaghị abara gara wa ino abara gara wa naka abara gara wa daa dawoyen ya nọ na edenyekwu omorihi enyemere oke nye ake na ya na abam ka enyi abara ya Dabu dapụt su fiye nọ na tụtụ me maka onto muri ora so kadavara gara ne donenya e uno kweta wa venno wa wada enyu wa ono tonne inu monyonya ma danya wa nosi ka anyu zinu korosa ono nyo shoneze da fo aso the normal route aso the ozama de dizi zama ye don no back o don no ono ye ya wa nonto muri ko ba ya dɔbɔ ma bɛ sɔ joli no kɔrɔ de ki ojú tu teyi ɔna sɔ ɔna sɔ ɔna bɛ bɔ n'o mori akɛ na nka ye wa rakbo asfala min kun ɛna e na tori sani kunyi wu a bɛ rakbo irɔ bi jamu raaki ne laban ni bi ne lo yi a bɛ tom ana tori sa a bɛ kpɛnyɛ a wa rakbo asfala ɛna na tɔ sɛ ɔde kɔnyi hɔ abɛ asfala minkum ɛnubɔ na yɛ akɛta ɔnunu huu ɛna ɔdɔbɔ sɛ na ekɔdu tu kɛnyi ɛna ase ɔsɔtɔ ntɔmɔ di nini anu bɛ gahi nini wọ́n yẹ́ ẹ̀rọ nàmẹ̀ yá pòsíṣẹ̀ ọ̀nàmọ̀rí èdìsíkàgbọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ yá ẹ̀họ́ rẹ̀ káàdà náà kọ̀ ẹ̀tẹ́ inú kò mọ̀rí ààbẹ́ bama kọ ẹfẹ rere ka ye báwo na adọ nínú ẹnya ebi jòlí kì jòlí rẹ kọ àgọ kábìrẹ kó etinye wọn náà bẹẹ bí etinye wọn kú náà wọ. ẹnna ma kọ ẹtẹ wọlé ma kà dẹ bìkìyà dẹtẹ àbí jahalin under under the leadership of abu jahal ẹnna ma na kọ ẹtẹ àbẹrẹ dínní rẹ kọ jòlí kára ká ẹnìkan dem ra bẹn ẹra ahoro bato ama deeki maka egwuri nahu denore ene taro ko omori nene anyi inozie na nire tu de hizo deeki maka egwuri nan ama denore riri izo ko omori ya ama izo ko omori anire ya ene nore riri denore riri maka nene sọsọ tuntun omori nù ọkọtọ bẹẹ. inu jeneya utu utino jeneya ene nuzeri maka e, ene kwa mori inu tu utu jeneya dende gure fai madina wa rakiba asfala minkum abu sufyan do mi joza sa bottom ozutu ten ijoro wa ma tso joza bo do meka asoko mori ni lere me de do we nyono omuri ore ba ze ko bi me ilé ìdúró rẹ̀ tó borí àkànníkà yìí ọ̀nà òwò kiri e mi ṣe náà ma sọmọrọ ẹ̀dá náà ń kí ká iná yẹn nẹ. ìjọba ìjọba níbẹ̀rẹ̀ àhúrí níbẹ̀rẹ̀ àhúrí ìrẹ̀kọ́ àkókò ha ni dẹ́rẹ̀ ní ẹ̀ ọmọ e, e e, ni yára dọ́ mọ̀rí ọ̀nà àká ẹ̀wà nìka ẹ̀ ẹ̀hún ní èṣọ́ kò fi easy amin na àwọn ọ̀nà adẹ́yẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n nílé ọ̀nà ọmọrí ẹ̀ na ní èṣọ́ gbọ́nà èsì káwá gẹ́rẹ̀ bọ̀ nínú dánù gẹ́rẹ̀ bọ̀ nínú tọ́ntì káwé ìwé yìí ni wẹ́rẹ̀ rẹ̀ ẹ̀yẹ́ nyẹrẹ kó nínú tọ́ntì kíkẹ́ ìwé náà wọ́rọ́ na nyẹrẹ kó tẹ̀rẹ̀ gẹ́wà rẹ̀ bọ̀ lọ́nà ọmọrí ọ̀ṣẹ́kẹ́ bẹ̀ báyìí dɔnɔ soso dɔnɔ soso a ɔnɔmu dɔnɔ soso a ka ye anɔ bɛ zɛ zani. sọtù tó wọlé mi. wọ́n wọ mọ̀rí màá nìyẹn hayọ́ náà níbẹ̀. dọ́kà yìí liya lika man halaka an ba jina tó ka àbíkà túnisí ọjọ́ ka yìí ó yẹ nìkan ɛna na hore maka a bɛyɛ kɛbɛ na bɛrɛ kɔ ha no dɛn na na hore madina a bɛyɛ kɛbɛ na ba bɛrɛ kɔ ha no de de nye de de nye ton ka bɛbi a ba gɛɛ duma no bi duma no yɛ ne no lakita lakita fili mi a o yɛ ani nye ne ni ina ka tita na haya ne ye so muri a kayi dɔ pata kɛbi kayi waayɛ wɛlɛw tɛ waa atum a bɛ ka waa je waa yɛ ne ne waa mɔ ka pɛn ne waa a b'a gɛrɛ k'o booro ne

ẹni wọn kọ ọmọ rí ní sí ni àmà abẹ ẹrẹ yẹ kẹlẹ àpò ẹ tà abẹ na ìdè ètù yẹ àwọn ẹja ìdè ẹnẹ mẹrẹ yẹ ibi òkú ọmọ rí ìrì tù yẹ ọmọ ọmọ ọmọ ọmọ rí àti kàkà wọn láwùtà wá àtúm àti kàwọ yẹ nìyẹn wẹẹka ayé ìwò yẹ daa awo yɛ ŋo daa daa tutu yɛ ŋo ya raa dɔɔso ɔsɔn risk ɔnɔ yɛ o yɛ ɛɛ ya yɛ kɛ sɛbɛn nyɛ ne koro hɔ ɛsɛn rɛ na kɛ sɛbɛn nyɛ ne koro hɔ o mori kɛ o hɔ. àmọ́ ọ̀nà omori ọ̀bọ̀ mẹ́ ya yẹ nìní wọ́n bá kúrì obi ubi ono omuri osho se dono sho me dono sho se dono zeko vehe amuran ilene akakana mafula do lo bi ko vimen ono bi ko ne wagen ono yu ka bi ete ne yu ka bi ete ya ayyuha man halaka an bayyinatin wa yahya man hayya an bayyina liyalika man halaka an bayyinatin obi ezidi gwete ezure kono do gwete na wonere jahannama ogwete ambayinatin do hure yokaye igenure no morisi ete hono ko muri oyi na zo burhan do ma ambayina do gudo hure yo jozo jozo no morisi ne sponsor to morisi afrika ari me ire kono din arihibeyi ireko ibadurden kakaka ọdọni ọdọni three hundred and thirteen or less than three hundred and thirteen ẹgọg eh, ni one thousand ireko bọ́mọ̀ yẹn nìka ẹnana kuma tirẹ ọyísìkú rẹ kú bẹ hùrẹ tí mẹka ẹ tura ẹnẹkyẹ ẹnana suma ntakurẹ kú ẹnẹ tura ẹnẹkyẹ. ẹnì kó omori ọmọ ntẹ bá tẹ náà ni. ẹ ẹ ẹ sẹrẹ wá sílẹtù tó omori nìyí. àǹdà ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà ẹ̀ẹ́dẹ̀ ńwúrẹ̀ ẹ̀ẹ́dẹ̀ nyere kó bóore ẹ̀kọ́ omori yẹn ti yẹn wọn àmà káwé mẹ́kẹ́ ni kó bóore liya nika man halaka an bajina oni ni gbe nike ni kazri ni do gbe kaye ije na ya na de to no mo ni be si he fe kan no be da do ye ko ni gbe ni ile fo no ni gbe ta ton on na wa do wa yahya man dɔɔ yara dɔɔ ne dɔɔ yɛ kɛ ɛ ìdédu yɛ n'o mori si yɛ tɛ hɛrɛ ɔnà maa ne b'a fɛ yan. alahu akbar. wáyà hayà mama hayà anbayina dɔɔ dɔɔ náà ara dɔɔ dɔɔ dɔɔ fɛ so wa inna allaha lasami'un alim pàtàkì tẹ̀rọ omori yọ lasami'un àwọn àbọ́ ní àkà àní ọ̀yẹ́ lọ́nà bá ìpìtì múrí ọ̀fà ara ẹni ìjẹni ayẹyẹ dáà ní tẹ̀sí rẹ̀ rẹ̀ àhàlẹ̀ ọ̀nyẹ̀ wọn allahumma rina haka hakan di ma di ẹbẹ bẹ du ẹtẹ islam bí a bá sí kalima islam mẹsìkẹ́ wọ́n súnmọ́ hàn káyìí ká ọkọ̀ rẹ̀ àná bọ́ ní nyìrì àná ẹ̀mẹ́ ẹni jùmọ̀ àyà ozo muri eyi inekwi lamisa na ye zika a ah, bibri player tewni ama ayo hala hiyo okola yo gajebe ba anya ah, ni amen mala suwete anya ah, ni amen mala shebe ba bricklayers laborers ye ni down ne omuri osi ine ekwi lamisa na ababa ba barage bí amọ̀kọ́rọ̀ náà yẹsí mi fi sẹ̀bí ìlìlá ọ̀rọ̀ sí profession náà nípa mi fi sẹ̀bí ìlìlá ọ̀nyẹ́ wọn náà ọgbọ́ọ̀wà simintó ní need orílò ukọ́rọ̀ ìbọn ní nyere ya náà mẹ́rọ kọ́ ní about seventy bags of cement yà sọmọ náà ní ẹdí pẹ̀kọ́ ó náà mórí ọ̀rọ̀ ìdọ́nyọ̀ sí cement báyìí inú wọ awọ̀wọ̀ wednesday. ụhwọ ụhwọ ọnọ ajụkụnye onye nsị banyị shọọ banyị abịaba onye nsị banyị shọọ banyị wee nye nwa shọọ banyị ha na banyị dị asị ya owó mmiri obesi ụhwọ ọnọ ya atọ ka esi mi ntọ nọ dị asị zụkọrọ ịbọ na-ete omuri anabọ sị ya mere ya emesị ya masa ee eh, omuri ka ya sọ hụ anyị ọ rekeghe anyị yɛhyɛ ya ogu oh, a ɔnro hɔ a yɛse me jihad to aguba na ɔmori wɔyɛ yɛnyɛ ho hyɛ kɛyɛ a wɔhɔ a wɔwɔ aba ase ɛɛ ɔmo wi da ase kɛ wɔn ɔbi ka ye sogu awo da ebi wɔ ɛsɛ nyina ɔbi sogu awo ɛhɛ ebi ɔmo ɔmo kaka ebi ɔmo tu ka ɔso hɔ a ɔmo so hɔ a ɔmo de na ɔbɔ se yi na nini ɛdɛ ɔbɔ ga ya sɛbɛn a yɛ kɔ no sipere àìkọ́nà òde àwọn ọkọ̀ rẹ̀ christianity ẹ̀rẹ̀ ha ọ̀rẹ́ gbc idris ẹ̀rẹ̀ kó wọlé òwe dèrè ni àwọn àlọ́ kò kó wọlé òwe dèrè ni lọ́wọ́ nínú bọ̀bọ̀ ni ẹ́ wọ́n rẹ̀ ti yẹn wọ̀ ẹ̀ fàdé máa fi ní islam ọ̀nà ọ̀ṣọ́yẹ tó kàkà anla ilaha إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله okawa mibenu kenyo ine sana hoye ke ebo muri onyara gini gini kunyara obi na onya ini lule mibenu kanaba muhammad sallallahu alaihi wasallam oriyo muri obi dole bonto muri yin lule ba mibenu kanabi isa anan baba na he jesus oriyo muri on rebi dole bonto muri yin an kanaba na oriyo muri dole bonto muri even onu dan, ora so tin islam ina ajin even onu da an abiso ade bi mɛvɛ inakovi inahim omuri ɔra nyina kana kooli umɛdze anazɔni na ovi ina adzini omuri ɔnɔvɔ wavɔzɔni nyina na otwɛtɛ dɔw ɔbɛhyɛ ɛkɔnɔ nɔrɔ wɛ ŋo omuri ɔnɔvɔ oyidamara no vidire do na ŋo na ɛnu bɔbɔ omuri ɔnɔvɔ azɔ kukotu oyidamara no omuri ɔvɛ kutu omuri ɔnɔvɔ ekɛwa anyakɛ bebo idamara na amen omuri otwe ŋo rɔ ni yɛtɛ o dɔw ni tso yɛtɛ amen ɛnu bá wa kɔmiti. وتيوني اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فصلت عليه سنفتقا كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذن فأنت علينا قادر اللهم بنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برامك يا رب الراحمين سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين صدق الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ولما أوجب وألزم غير جاحدين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين